ẹ lè sọ wípé ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà àwọn kan wọ́n jáde lánàá ṣùgbọ́n ọ̀kadà yẹ̀mọ̀ràn wọn mọ́tò yẹ̀mọ̀ràn ẹlòmíì hmm. wọ́n jáde ṣùgbọ́n wọn padà sílé ẹ ju ọwọ́ yẹn sí ẹni tó ń pa èmi àti ẹ̀yin mọ́ ẹni tó ń ṣàánú wa nígbà gbogbo òun ni mo ní kẹ́ ẹ ju ọwọ́ yẹn sí ẹ bẹ̀rẹ̀ sí ní máa kọ orin tó bá ti wù yín láti san oore yẹn fún bàbá yẹn ẹ kọ orin kan sí ẹ pariwo orin kan sí ẹ yìn ín ẹ̀yìn ẹ̀kọ́ orin kan sí ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ sí ẹ̀kọ́ sí arúgbó ọjọ́ ẹ̀kọ́ sí ẹlẹ́ẹ̀dá ẹ̀mí àti ẹ̀yin ẹ̀kọ́ sí adẹ́ẹ̀dá ẹ̀mí àti ẹ̀yin ẹni tó ń ṣàánú wa nígbà gbogbo ẹ̀kọ́ sí i. èmi bá lẹ́gbẹ̀ẹ́. back go before me this week. Ọjọ́ àánú rèé. This day of mercy. Olúwa jẹ́ kí iná ṣáájú mi. Let fire go before me. Ní ìrìn àjò ọ̀sẹ̀ yẹn. In the journey of this week. Iná ṣáájú mi. Fire go before me. Ẹ̀mí mímọ́ kí iná ṣáájú mi ṣáájú mi iná o iná olúwa o ṣáájú mi iná fàyà ṣáájú mi iná olúwa o lọ́sẹ̀ ṣáájú mi iná o iná o iná o ṣáájú mi iná iná ṣáájú mi iná olúwa o iná olúwa o ṣáájú mi iná o iná o iná o ṣáájú mi iná o fàyà. Enes Adume, Enes Adume, Jésù olúwewe ẹnìkan ni ẹjọ́ sọ̀rọ̀ sà ọjọ́ òní ọjọ́ tó lápẹẹrẹ ni sà. Today is a meaningful day. ọjọ́ kọkànlá lóṣù kọkànlá eleven eleven haba fada hey hold oh, on light fire follow me ẹ kígbe orúkọ Jésù in the name of Jesus iná bọ́lú fire fall upon my life iná tí ó palẹ̀ ìdíwọ́ àti ìdènà fire that will wipe up hindrance and delay. Aha. Jésù. Ẹ̀mí mímọ́ o. Iná o. Iná o. Iná o. Iná o. Iná o. Bọ́ọ̀lù mi. Bọ́ọ̀lù mi. Bọ́ọ̀lù mi. Iná. Iná. Iná o. Bọ́ọ̀lù mi. Bọ́ọ̀lù mi. Iná olúwa o. Iná olúwa o. Iná o. Iná o. Bọ́ọ̀lù mi. Bọ́ọ̀lù mi. Iná. Iná. Iná olúwa o. Iná olúwa o. Bọ́ọ̀lù mi. Bọ́ọ̀lù mi. Bọ́ọ̀lù mi. Iná olúwa o. Iná olúwa o. Iná o. Iná o. Jésù olúwewe. amen. iná tí ó sí àmì ayé kúrò lára mi. father wipe off every evil mark in my body hallelujah. wo kò sí ilé kọ̀ọ̀kan tí wọn àti lówe ti ń pa mbẹ. there is no household without a giving proverb. kò sí àyè púpọ̀ máa ma sọ̀rọ̀ díẹ̀. there is no time to buttress on it. ṣùgbọ́n máa kó orí kẹrin lẹ́sẹ̀ kẹtàlá. but mark chapter four verse thirteen. afúrúgbìn ti ń fúrúgbìn owó ní ìpàṣẹ. that planter is a proverb sọ wá rí ilé kọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ ní òbéèrè òwe tí ń pa ń tó ti wá sá. thousands of people they don't ask for the proverb of their household. ṣùgbọ́n gbà mo wo náà wo Ezekiel orí kejìdínlógún lẹ́sẹ̀kẹ́. when I check the book of Ezekiel. nígbà dásìkẹrẹ ó ní àní pa òwe yìí mọ́ ní Israel. yes. Hmm. òwe tí ń pa nílé ẹlòmíì ni wípé wọn kì í rọmọ lẹ́yìn ejò. that they can never see snake offspring o ẹlòmíì ò rò délẹ̀ ní. some people don't think about that. òwe tí ń pa níbi tó ẹlòmíì ti lọ lọ́kọ ni pé wọ́n ti kọ́dà fifty that it, they can never exceed fifty. òwe tí ń pan bi tí ẹlòmíì ti jáde ni pé. the proverbs of the promise. lọ́sàn-án àárọ̀ lásán wọ́n máa ń ní. they can only use their early age old age not their portion. o ẹnì kó bínú kó sọ̀rọ̀ sá. somebody should speak out. ṣùgbọ́n mò ń bọ̀ ẹ pariwo sá. shout. iná yẹn ni kò béèrè sá. request of fire. only solution for you iná ni sọ. oh yes. ẹ kígbe. shout. iná bọ́ọ̀lù mi. fire follow me. iná tí ó já mi gbà. fire that will deliver me. lọ́wọ́ alágbára tí mo bá sẹ́. from the mighty man of God.

Geselia ayama wada. Ima keyalia dayama wada. Ete yama wada le kaba. Ade ye marwa kaba. Elu marwe keba. Ake yama wada le kaba. Jésù olúwa mo súre fún ọ. I bless you. Àdúrà rẹ gbà lára. The prayer is answered this morning. Amen àdúrà rẹ gbà láàárọ̀ àdúrà rẹ gbà láàárọ̀. Mo pe ọ̀sẹ̀ yìí ní ọ̀sẹ̀ ìyanu. I said this week is a week of miracles. Ẹnìkan sàmì. Somebody should say amen. Ìyanu tí ó fòpin sí ń ńlá. Miracle that puts an end to what you are going through. Ó wọnú ayé rẹ̀. Locate your life, amen. Amen. Yes. Mo bẹ Ọlọ́run àwọn àpótẹ́. I beg God of the apostles. Ìlú èkè yá máa dàlí àkàbọ̀ àwọn. In the name of Jesus. Ìyanu tí ó la gbogbo ọ̀nà tí ayé dí mọ́. Miracle that will pay every block way. Ó wọnú ayé rẹ̀. Locate you, amen ẹnìkan sàmí. somebody say amen. mo súre o àdúrà rẹ answered. Amen. rere rẹ tó bọ́ sọnù. your good in this law. ọyá gbàre rẹ padà. receive your goodness amen. ọ̀gá ohun tó ń wá ó máa rí. what you are looking for you shall ah. find it amen. ohun tó sọnù ó máa rí. what you want you shall find it ah. amen ẹgbẹẹgbẹ̀rún sọkọ nù wọ́n wọ́kọ títí. thousand people lost their husband and their wives. wọ́n rọ́kọ ọjọ́ sì lọ lórí wọn. and their time and age is running out. ìrìnàjò àyànmọ́ sì ń ṣiṣẹ́ pẹ̀lú àkókò. and the journey of destiny is working with time. ọ̀gá master o máa rí n tó sọnù. you shall find what you lost. sàmìyàn o máa rí n tó sọnù kọ́ńtráàtì lẹ́lòmíì sọnù. some lost contracts. ọwọ́ àtìtì. he kept on looking for it. kọ́dà ẹlòmíì tó fowó bribe. some people use money to bribe. bóyá yẹn ni ó jọ òun maybe we are whatever with that. kò tún padà rí o. and yet it was not given. iṣẹ́ lẹ́lòmíì sọnù. some lost their word. ó tún fi ara rẹ̀ bribe. and he has to use her to bribe. maybe she will come up with it. she did know. it's a spiritual journey. lẹ́kùn tí ọba ti sí nínú ẹ̀mí. any daughter is not open in spiritual realm. kò lè sí nínú ara. it can't be open physically. ọ̀gá sàmì. master say amen. o máa rí nǹkan sọnù. you shall find what you lost. amen. Ah! amen. Zọ́ọ̀lù kẹ́tẹ́kẹ́tẹ́ kíìtì bàbá rẹ̀. Masẹ́lì èkèpà. Oh yes. O máa rí ntọ́ sọ́nà. You survive what you're looking for, amen ohun tó burú jù rèé. the worst part is this. béèyàn bá sọ nǹkan nù. if somebody should do something. tó bá àti òrí. after we find out who find it it's possible. ó ṣeé ṣe kánitọ́ sọ nǹkan nù náà padà sọnù. for the value to eventually get lost. maselia kapa. oh yes. sọ́ọ̀lù déwájú samuel. one shot gun to samuel. wọ́n ní kí ló ń wo ní kẹ́tẹ́kẹ́tẹ́. ó ní wọ́n ti rí kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá rẹ̀. he told me that ìwọ gangan ti sọnù. but you as a person you are lost. wọ́n wá ọ lọ́wọ́. they are looking right now. béèyàn bá lu amẹ́ríkà. he so much drops amẹ́ríkà. bí ọ̀bá rí ń tọ́ sọnù. ilé òsè wa o. he are the expectations. pé bó ló ọ̀gá ó máa rí nǹkan sọ́dọ̀. ẹ sí à prógrámù yìí o ẹ sí à prógrámù yìí ìgbà méjìlélógún. twenty two times ìgbà mélòó ni mo ní wọ́n fi àrẹ wọn. twenty two times kí ni déètì òní. eleven eleven. òní làyájọ́ ọláìdé. oh yes mo gbàdúrà bàbá ó máa rí nǹkan sọ́dọ̀. which anniversary is that sir. àyájọ́ rẹ lè ní ìlà mọ́kànlá ló níbi. eleven twelve hour eleven. ó máa rí nǹkan yes lord wàá rí tó sọnù kí ni wàá rí tó sọnù ọ̀gá ó máa rí ẹnìkan sunkún somebody is crying sunkún bẹ́ẹ̀ yẹn bá sọ nǹkan nù you don't cry if you do something mo gbé ojú mi rọ́bì òkúta tó le àìsáyà fifty percent torí olúwa jehova ọ̀nà mi lọ́wọ́ torí náà mi ò lè dáàbò mo gbé ojú mi rọ́bì òkúta tó le mo sì mọ̀ pé ojú òní tì mí mo gbàdúrà ọ̀yà gbà ń tọ́ sọnù ẹ̀tọ́ rẹ tọ́ sọnù ọ̀yà gbà á. To mi sà. Look at me sà. Ọjọ́ tí gbá èèyàn bá fẹ́ yí padà lọ́jọ́ tó orí ń tọ́sọ̀nà padà. the day anybody will expect transformation is when you find what you looking for. ìgbà àti àkókò padà. yes To bí bẹ́ẹ̀ ni sà. ọjọ́ tó wé èèyàn bá ti tẹ̀. the day you get to the meet ìgbà máa yí padà. things will change. wèrè ará gádàrà ọjọ́ tó rí jésù jésù lòún sọnù. he lost jesus. ọjọ́ fojú kan jésù ìgbà yí padà. things change for him. láàárọ̀ yìí this morning mo gbàdúrà fẹ́ nìkan lónìí o máa rí tó sọ. amen. amen. Amen. ó máa rí tó sọ. Amen. Amen o máa rí tó sọ o máa rí tó sọ ire rẹ nínú Jọ́dánì ayé màsẹ́lì àkàpà oh, olúwa fi iná gbé e jáde èké yamaru adá yamakapa ó yẹ gba ire rẹ gba ire rẹ gba ire rẹ gba ire rẹ gba ire rẹ gba ire rẹ gba ire rẹ gba ire rẹ gba ire rẹ gba ire rẹ rẹ̀ gba ire rẹ̀ gba ire rẹ̀ ẹni tí ọ̀bá rí ń tọ́ sọnù ayé a máa fi ká lọ mú ó rí kẹ́tẹ́kẹ́ ó rí ọbẹ̀ bàbá àná Jákọ́bù ni. Look at the in-law of Jacob. Jákọ́bù ní Lábánì. ẹnikẹ́ni tó bá ti bá èrè rẹ lọ́wọ́ rẹ̀ kò fìyà jẹ. ó tú gbogbo inú ilé kò rí. ọ̀dẹ̀ sọ́nù lóòótọ́ o. nígbà tó jáde wá padà. wọ́n gbàgbé mo sọ wípé àṣírí ni Ọlọ́run. ìbòjú ni ọ̀tá. and enemy is vain. màsáálì àkàbà nígbà ó jáde padà tó yọjú ta ó ní kéde mẹ ó ní tẹ́ẹ̀rí abẹ́ẹ̀rí ó ní mi ò rí ọkọ̀kọ̀ fi ka tẹ̀ mú àgbàyà ni yín ẹ inú bí ó ní àgbà ẹ gbọ́n ẹ gọbàjẹ́ ẹ gọbàjẹ́ ìgbà mẹ́wàá lẹ́ẹ̀dì fìyà jẹ mí ṣé mo ni ẹ fọyà mi gbàgbà mẹ́wàá ẹ wá ń lé mi bí eku ẹ ìṣẹ̀yàn gidi tí ẹ bá jẹ́ pé olúwa kó gbà mí lọ yín ẹ bá sọ pé rí ń tẹ́ ẹ sọ́dọ̀ bàmọ́ fìyà jẹ mí ó tún fi kalẹ̀ mú tí ò rí ń tọ́sọ àwọn ọmọ ìyẹn jẹ wọn yìí lọ bá ẹni tó lọ́kọ nílé pọ́ fẹ́ gbà yàwó àwọn. they cannot accuse somebody that happens to be like she want to snatch her husband. ẹni tí ò tí màrí wọn máa tán pé tẹ́kẹ̀dẹ́ pọ́ pọ́ pọ́ mi bí ṣe rẹ́rìn torí sẹ́yìn sọnù láyé fi bú yẹn. because they will use word to lie to abuse you cannot accuse children. kò rẹ́ni ó bímọ méjì kọ́ ọgbọ́n mọ́ ẹ̀ máa yà kó ní ọgbọ́n gbọ́ pé ọmọ ebi ń pa the baby is hungry ẹjẹ tari fún lóúnjẹ lọ ẹmọ bíbí wọn dọgbọn gbọmọ lọrẹ nù torí wọn mọ pé kankan bẹ tọ sọmọ tó nílò ọgá o máa rí láàárọ̀ yìí o máa rí láàárọ̀ sọ pé mo ti rí mo gbà á mo mú mi ò ṣe dádúró mọ́ mo gba ẹ̀tọ́ mi mo gba ire mi mo gba ìyanu mi mo gba àánú mi mo gba yọ̀ mi mo gba ìgbéga mi mo gba ṣeyọrí mo gba ìyanu mo gba ìyanu mo gba ìyanu mo gba ìyanu mo gba ìyanu mo gba ìyanu mo gba ìrànlọ́wọ́ mo gba àánú mo gba àánú mo gba ìgbéga mo gba ìgbédìde mo gba sẹ́rẹ́rẹ́ mo gba yọ̀ o mo gbẹ̀ tọ́ mi o mo gbẹ̀ tọ́ mi o ọ̀gá ohun tó lè mú ní àjò àyànmọ́ yá ni kéèyàn ò rí. What can make the journey of destiny to be fast that you must find it. Jacob. Jacob ó ń lògo nílé Lábánì. he was the glory in Laban's house. ṣùgbọ́n jọ Jacob jáde. but the day he left him. a gbọ́ ìtàn Lábánì mà we cease to hear about the story of Laban. òun kú ikú pé kò níran mọ́. he died as a result of no vision because he lost for life. Jacob wá fẹ́ pàdé. Jacob wanted to come up with. E, e, Esau. Esau his brother. ó wá mọ̀ pé ọmọ kan bẹ nínú ọmọ tó bí. there is a child of his children. ọmọ mọ́kànlá ló nílò láyé. he was in need of eleven children. mẹ́tàlá ló bí. he gave it to thirteen. ó sì fẹ́ méjìlá yóò wá súre fún mọ́kànlá. he must bless eleven. yóò lo àṣẹwò lára ẹnìkan use his own test somebody. He needed twelve. Ọwọ́ àwọn ẹnìkan tí ó misbehave? wà wù. Ó wà nínú àwọn ọmọ mẹ́ta tó bí. Ọwọ́ àrí obìnrin pé yẹn sí wà wù. Ọjọ́ ìyẹn sọ́tọ̀. Ah, àwọn méjìlá tó kù. Ọ̀kan ṣoṣo lògo ti ń bẹ láàrin wọn. Jacob wá ṣe feasibility study. Tani ògo tí mú ògo wá. Ọwọ́ àrí pé Joseph. Ọfẹ́ pàdé sọ́ọ̀nù. Ìdí nìyẹn yóò mọ̀ know your children. Ọfẹ́ pàdé sọ́ọ̀nù. Ọwọ́ àmú ayọ̀ fẹ́ pàdé ìsọ̀ ọwọ́ á mú ọmọ rẹ̀ wọ àwọn ọmọ àtìyàwó ni wọ́n máa lọ́wọ́ ọwọ́ á mú Joseph ó dúró tì lẹ́yìn wọ́n wá béèrè pé wá ìtó okú ẹran síwájú àtàwọn ìyàwó àtọmọ ó ní bí ìtọ̀ bá run tàwọn wájú tó bá run ìyẹn kò ní run èmi àtọmọ yìí. that he will not kill him and eh. Joseph. tọrọ mọ̀ pé ayé òun ni ìtọ̀ ni Joseph was his life. ṣùgbọ́n lọ́jọ́ kan ṣoṣo ẹni tí ń bẹnu ayé Jacob tá a fi kọ Jacob wọ́n tà dànù ìgbà àwọn délé wọ́n ní ọ̀dájọ́ òkú ó ní jòòkú ó ní ẹ jòòkú ó ní ẹ ó dókú ó ní ẹ ó ní láti òní fi yẹn Ọlọ́run sọ̀rọ̀ nípa ayé Jacob mọ́ torí ti Jacob nílò kò bíbélì gbé ọ̀rọ̀ kúrò lára rẹ̀ tó bíbélì wá tún gbé ìtàn padà wá sórí joseph joseph yẹn ni wọ́n wá tẹjúmọ́ tí wọ́n wo tí ó ṣẹlẹ̀ pẹ̀lú ṣùgbọ́n ní ọjọ́ kan ṣoṣo jacob gbọ́ pé joseph ọmọ òun bẹ láàyè bíbélì pé ẹ̀mí rẹ̀ sọjí ọ̀gá ohun tó ti sọ̀rọ̀ tínú lé lórí tó rò pó ti bọ́ sọnù eke yamasa daya ọlọ́run ṣàwárí ẹ̀fọ́. Amen. sàmì o ọlọ́run ṣàwárí ẹ̀rọ torí ògo bí ògo ni ọjọ́ Jacob ti bí Joseph ló ti bí ògo tó gbé wáyé lẹ̀ ògo Jacob ara Joseph lọ wà láìsí Joseph ebi alẹ́ ọ̀pá Jacob bí Jacob ọba ti wá rí Joseph ebi ní ọ̀pá kú ẹni àyànmọ́ sì ni ó lógo ìyẹn ni pé o gbọ́dọ̀ rí ìmọ̀sálẹ̀ kàpá oh, gbogbo májẹ̀mú wàá rí òní májẹ̀mú yẹn bàjẹ́ lórí ọ̀rọ̀. Dáfídì bọ̀ lójú ogun. David was going to war. Bọ́ Samuel thirty. Bọ́ Samuel thirty. Bó ṣe ń dé ilé. When he got home. Tó ń bọ̀ wá. As a commander. Bó ṣe ń wọlé. Ó lọ ja ogun ní o. He went out to fight. Ibi ó ti lọ jà. Where he went to fight. Amaleki ti débẹ̀. Amaleki went there before him. Wọ́n ti kó gbogbo bẹ̀ lọ. And they destroyed everything. Sọ Igbo Odogun kò rí kankan kó ń bẹ̀ mọ́. He left them children. Ètò wọn padà bú àlẹ́. He was coming back home. Wọ́n ti tún jíyà. Amaleki kan náà ni. These same sort of people. Wọ́n ti tún jíyàwó àti They kidnap his wife and children nígbà òdélé kò mú nǹkan bọ̀ lájò kò tó bá tó fi lẹ̀ lélẹ̀ ó sunkún agbára òfìsí lára ẹ̀ mọ́ ọwọ́ àwò pé ẹni tí ń sunkún kọ́ bẹ̀rẹ̀ ẹni ó gbójúró bí òkúta tó lé lókùn bẹ̀rẹ̀ ẹ bá ń fi olúwa ṣe lépa olúwa ní lépa ní bíbá wà bá ní gbígbà wà gbà padà ó gbéra ó lépa ọ̀tọ́rí Abigail ó ní òjé bí ó padà fìdí ètí ní padà fìdí ṣùgbọ́n Abigail ní dásìkì lára. good work. ọjọ́ ti wọnú ayé dásìkì ni ohun ebi ti sẹ́. he conquered the battle of starvation. alákọ̀ọ́kọ́ nìyẹn. that's the first thing. abigail. abigail. ó ní ìmọ̀ràn bí ọlọ́run lẹ́nu. she was a good adviser yeah. just like God. bí ìgbà tó ń bí aitofeli ní tiẹ̀ náà. just like aitofeli. a gbé ìmọ̀ràn kalẹ̀ pé báyìí ni ó ṣe rìn. he used to give a good advice. dáfídì ò lè avoid láti lose abigail. david can just avoid to lose her. bọ́bá ti fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀. when he was to talk to people. a máa sọ ìtàn abigail pé. he used to tell them about the story of abigail. ẹ you don't know anything. ìbádọ́dọ̀ abigail yẹn dàmà obìnrin tí fi ń yan gan ó ní ọ̀tá gbé lọ ẹnìkan sàmì ọmọ àmúyangàn rẹ tí ọ̀tá tọwọ́ bọ̀ la ọlọ́ọ̀gì ọwọ́ ọ̀tá dà. Amen. In the name of Jesus. Ọmọ àmúyangàn rẹ tí ọ̀tá fọwọ́ sí lára. In the name of Jesus. Sàmí o, Olúwa gé ọwọ́ ọ̀tá náà. Olúwa gé ọwọ́ ọ̀tá náà. Olúwa gé ọwọ́ ọ̀tá náà. Olúwa gé ọwọ́ ọ̀tá náà. Ọkà wọn má bùbá. Ìmọ̀ dẹ́ndẹ̀. Ọgbà ìyàwó rẹ̀. and took his right back. ẹrù tó ti lọ tẹ́lẹ̀. those load that they taken away. tó lè lọ tí ọ̀bà lọ́hùn. that he couldn't make them. àti gbogbo tí wọ́n ti kó káàkiri. dáfídì ló jogún gbogbo ẹ̀. it was dáfídì and ẹnẹ ó gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè. raise his two hands. mo sọ tẹ́lẹ̀. I prophesy. ìjáde lọ rẹ lónìí. you are going out today. gbogbo ògo tó ti bọ́ sọ̀rọ̀ lára rẹ. every glory you lost. ayémesele kàfà. in the name of Jesus. adéyémeru àkàfà. abba father. ó yẹ lọ gbàgbé yìí. amen ó yẹ lọ gbà báyìí èèyàn máa sọ ọdún nù. somebody can lose years. èèyàn máa sọ ọjọ́ nù. Days can be lost. Èyàn máa so sùnù. Months can be lost. Èyàn máa kò sí tí wọn ò lè gbà. There is nothing cannot do. Even matrimonial home. Ògbẹ́ni tó lé mẹ́rin wá ni kò rí padà. Ìwé Jùẹ́lì oríkejì ẹsẹ̀ twenty two. Church chapter seven verse twenty Ó ní màá mú ọdún wọn ní padà fún yín. Èsì èso àti kòkòrò jẹ́wéjẹ́wé kan. Àti kòkòrò jẹ́wéjẹ́wé kejì. Tí wọ́n ti jẹ màá dá padà. Ẹnìkan sàmì. Gbogbo ọdún àṣeyọrí tájẹ́ ti gbà lọ. Ọyá gbọ́dún yẹn padà ó yẹ gbọ́dún yẹ padà. láìdé kódà èèyàn gbọ́dọ̀ sọ ìgbà nù. you must not lose your time and season. yeah you must know your season. o gbúdọ̀ mọ ìgbà rẹ. tọ́ ọ bá fẹ́ débi tán lọ. if you want to get your destination. mo ti ṣàlàyé àwọn ah, kan tó gbọ́dọ̀ mọ̀. things you must know. màá wá máa yànnà náà lọ sí. I will not portray something this week. o mọ ìgbà rẹ. you must know your season. o gbọ́dọ̀ mọ ọmọ rẹ. you must know your children. you must know your background. o gbúdọ̀ mọ ìpìlẹ̀ rẹ. you must know yourself. o gbúdọ̀ mọ ara rẹ. you must know your environment. o gbúdọ̀ mọ agbègbè rẹ. you must know your work. o gbúdọ̀ mọ iṣẹ́ rẹ. you must know méje ló seven things that you must know. bọ́ọ̀ bá fẹ́ débi tán lọ you must know your wife o gbọ́dọ̀ mọ ìyàwó ah, rẹ o o sì gbọ́dọ̀ hmm. mọ ìlera rẹ you must know your weakness o gbọ́dọ̀ mọ èèwọ̀ rẹ you must know your abomination. sọ́ọ̀nà pé samson ilé èèwọ̀ má fàbẹ̀ kórí o hmm. má tóbi rẹ̀ àjíjì o má jẹ́ sí ọ̀dọ̀ sọ́ọ̀nà pé ń bọ̀ lọ jẹ́ lọ́kọ̀lù èèwọ̀ sọ́ọ̀nà pé sọ́ọ̀lù lé èèwọ̀ má dá nǹkan kan sí o. don't preserve anything as you're going amalek pa wọn run ìwọ tiẹ̀ nu pé ń bọ̀ wọ́n lè yẹ ti kò sẹ́ni tó lógo tí ò léwu. there is somebody that has glory without giving taboo ẹnìkan wà bí. somebody is there. agbára ti ń fún ọ léwu. father is giving you your poison. bọ́ ọ bá sàmì. it no be the same man. agbára yẹn lana la. amen. yes. gbogbo agbára ti fún ọ ní ìgbà ọ̀fẹ́ jẹ. everybody is giving what you don't need. ní kàpá. in the name of Jesus. agbára yẹn lana la. amen agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana ẹlòmíì bímọ ni kò mọrú àwọn ọmọ tó bí ọmọ mi bẹ tí ọgbọdọ sùn ta joseph ọgbọdọ sùn ta wàhálà ni hmm. Hmm. lọ sọdọdọ àǹtí mi lórí ọ̀sẹ̀ mẹ́ta lọ́dún àǹtí mi. a week or two in my sister's house. ọ̀sẹ̀ mẹ́ta tó lọ ṣe lọ́dún àǹtí mi o. three weeks I spent there. kó tó dé náà ni ọ̀mọ̀wé dáadáa mọ́. it's not more brilliant. torí àwọn farabalẹ̀ wọ́n wò pé ṣé wọ́n ló jẹ́ ológo lé wa. wọ́n wá fọ́ pa lórí pa lórí pa lórí. nígbà wọn fọ́ pa lórí sẹ́wọ̀n dá padà fún ọ. wọ́n sọ bùkátà sí ọ láyà. Hmm. ọmọ tó yẹ kó ti máa bọ́ at age of twenty two years. ọwọ́ àdọ̀mọ̀ ti ń gbà nǹkan lọ́wọ́ rẹ̀ at age of twenty nine years torí ọmọ ọmọ tó bí ọkàn kọmọ ni wò ó gbé tatiri tẹ̀ ń kó mi ọmọ ọmọ tó bí ọkàn bí ọmọ ni ò kíyèsí wọn òwò irú ọmọ wo lélẹ́yìn irú ògo wo ni bẹ̀rẹ̀ àwọn ẹnìkan ni ó sàmì àdéyẹmẹsẹ̀ ní kàfà gbogbo ibi tó ti ṣẹ̀ṣẹ̀ gbé sínú àjò fi dàrú bọ́ bá sàmì àánú bí ayé rẹ̀ wọ́n máa ń farabalẹ̀ wò ó rí bẹ́ẹ̀ nàìjíríà yìí ibi tá ọmọ lè ní i want to be a doctor kọ́ sọ pé no láyéláyé eh, eh, journalist mọ̀ fi ọ jẹ́ ìwọ ló ń decide fọmọ ọmọ lọ sọ tó wù lọ́kàn ìwọ lọ sọ pé tó wù ọ ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n béèrè ni pé kí ló wù ọ tó fẹ́ jẹ́ ọmọ náà ní àyànmọ́ tó yàn wáyé ìwọ kọ́ ló decide pé mo ṣe tó wù to ọmọ ìwọ lọ ọjọ ìgbé láyé eh, no you must dance to my tune ìwọ control you no be the one that be controlling me that is what i want you to be like tó bá bá sì ti lè jẹ o lè kọ ọlọmọ i can disown you ọmọ náà bá sọ pé tọ kọ́mọ bá kọ́ ńlọ́mọ ẹ pé àwọn èèyàn wọlé ẹnìkan sàmì bọ́lọ́ ti sí ẹsẹ̀ gbé ẹ má kà fáwọn àmà àánú bí ayé rẹ wọ báyìí mẹsẹ̀lẹ̀ kà fáwọn bọ́lọ́ ti sí ẹsẹ̀ gbé àánú bí ayé rẹ wọ ọ̀tọ̀ ni tọ́ ọmọ fẹ́ sí ọ̀tọ̀ ni tí ti ọmọ sí. his plan was different but you are saying you did something else. ìtòwú wọ́n yàtọ̀ sí ní tó wọ̀ mọ́. what please my not sitting. mà ké bàrú àmà. sọ hmm. ma pé àwọn ẹ̀rọ kéékèèké ni mò ń correct correct. So these are advi- appointed by errors of correcting. Joseph dé. When Joseph. Tó kó àwọn ẹ̀gbọ́n rẹ̀ dé. Came with his brothers. Ogun ti sẹ́ fún Joseph ó ti gbàdúrà. He his battle. Ogun ọ̀sẹ̀ fáwọn ẹ̀gbọ́n rẹ̀. For his brother they haven't. Wọ́n gbọ́dọ̀ bá gbé They must not live with him. Bẹ́ẹ̀ bá bá gbé pọ̀. They should live with him. Wọ́n máa rọ Joseph the minister. Joseph will be thrown as a minister of Lisa. Joseph sì mọ̀ pé. And he knew. Àmì ẹrú. The mark of slavery. Ìbẹ̀ lára àwọn ẹ̀gbọ́n òun. He's upon his brothers. Àmì ọba. The king is upon him. Òun dẹ̀ ti take over. And he has taken over. Bọ́n bá wá ní ká máa bó gbé. If you allow them to be with him. They will later wait against him. Ọwọ́ àṣàlàyé fún wọn explain hey, unto them. You cannot live with me. Go to òbí Go and live there. Ẹ lọ máa gbé lẹ́kùn níbẹ̀. Màá wá máa bẹ̀ yín wò lẹ́kọ̀ọ̀kan. Ìní Joseph fi lè maintain bàbá. Ìwọ wẹ̀ kó gbogbo ẹ̀ mọ́ra lẹ́ẹ̀kan come Ẹ máa bọ̀. Ìjà Abraham he tó kó bá. Abraham gbé tẹ́rà bàbá rẹ̀ dání. Abraham yàgò dalẹ̀ kó tó bímọ. Ọ̀gá sàmé bàbá. Ẹni ó dì mẹ́rù. Èké yàgbá wà kàbà. Tó ń fogún kà ọ́ ọlọ́run kọ́ yọ wọ́n sọ̀rọ̀ name of Jesus. Ṣé o tí lè máa tu máa sọ̀rọ̀ ibo ṣe dá ọmọ mọ̀? I will explain to you how to get a vaccine. You have to accept patient. Irú ọmọ wo lọmọ yẹn? Àwọn ọmọ kan bẹnu ọmọ rẹ. Tọ́ ọba ara síìtì lásán fún ọ. Tọ́ ọba retí ìkàyọ̀ tí ọ̀dọ̀. A sì kí n bẹ lára wọn ni. Àwọn ọmọ kan bẹnu ọmọ rẹ. Tọ́ ọba múnú wọn tó gbé wọn jáde tó gbé wọlé. Tọ́ ọba ń lésẹ̀ kan yọ bùn wàá mọ̀ pé májẹ̀mú yín kọ̀ ní ẹ̀sìn papọ̀ government is compatible you know how to take care of all of them for you not to have a black ṣùgbọ́n wàá fojú sí láwọn oníṣẹ́ ọlọ́gbọ́dún you know allow such a child to live with anybody kàn má bàa fọwọ́ bọ̀ la for them not to dip people inside his body àwọn náà máa monitor ẹ̀ táwọn náà bá ara kan wọ́n ti rí pé nǹkan dáa wọ́n á padà máa fọ́ pa lórí o torí wọ́n mọ̀ pé àsìkí ń bẹ àwọn yóò wà máa ránṣẹ́ ẹ̀ tí ẹ̀já wọn máa yan wá kí mi oní òní ẹ sáré lọ kí wọn pápá kẹ́ẹ̀dé pápá padà má gbàgbé ibi mo ti bẹ̀rẹ̀ ni pé ẹni ẹnikẹ́ni tí wọ́n bá pọn ọmọ ọmọ kọ́mọ tí wọ́n bá pọn bá fi gbé. any baby that they back up and they to plant a tree. ọjọ́ tí igi bá ti bẹ̀rẹ̀ sí ní sologo títà lára ọmọ. if you to give out fruit his glory will be exalted. wọ́n máa gbìn. you don't do that it's a taboo. ọ̀ wá mẹ́rin tán gbé ọ lé lọ́wọ́ tó gbé ọ hmm. lọ ìjọ kẹta wọn tó gbẹ́ lómi ìdíyàbí àwọn mi ọ̀rọ̀ pé ọmọ ìyá àjọ mẹ́ta náà lẹ́tàrí gbé wá wọ́n ti rò pé yóò lò tó fún kan ni ní nígbà tí fúnpọ̀ oúnjẹ lónìí ẹ̀ máa rògì sí lẹ́nu lọ́hùn. mo gbàdúrà ibi ó ti ṣẹ̀ṣẹ̀ gbé àánú bẹ̀ ọ́ ó gbọ́dọ̀ farabalẹ̀ àwọn kan tó gbọ́dọ̀ mọ̀ nìyẹn tó ó gbọ́dọ̀ mọ ìgbà rẹ ogun mẹ́sàn-án ní ja ìgbà ogun mẹ́sàn-án lógun tí ń ja ìgbà tó bọ́ ọba ti kíyèsí ó ṣe é ṣe kógun mẹ́sẹ̀ sẹ́yìn ó dìde sígbà o. for somebody to encounter something that you are studying. ọ̀gá agbára tó gba ìgbà lọ́wọ́ rẹ tó gbé ìgbà wàhálà lé ọ lọ́wọ́ bọ́ ọba sàmì agbára yẹn lọ náà. wọ́n a máa gba ìgbà o. Jacob lọ gba ìgbà lọ́wọ́ Esau. Ọba dàda káàdì nínú oyún. Nígbà àwọn tó dẹnu ayé padà. Ẹnìkan sàmì. Gbogbo ẹni fún ọ lówó tó fi gbogbo lọ. Ó tó gbọ̀dọ̀ lára rẹ̀. Ó yẹ gbà padà ẹni gbóúnjẹ fún ọ tó fi gbogbo ohun tó gbà lọ ó yẹ gbà padà ẹni raṣọ fún ọ tó fi gbogbo ohun tó gbà lọ ó yẹ gbà padà kọsẹ̀ máa lu ó ti lù lù ó ti lù lálù rẹ̀ láti inú oyún. he defeated him in the womb. kò rí ìgbà gbà. but he was unable to collect the season. ọgbà àánú lára rẹ̀. he took mercy out life. ọba kù ìgbà and he left ìgbà yẹn ni òrí gbà nínú oyún tó nígbà wá dénú ayé ọkàn gbà sàrò fún ni ohun ọmọ oúnjẹ náà bá jẹ àtọ́lá ni ọmọ tó ọmọ jẹ ẹ̀bà lọ́dọ̀ wọn hmm. nígbà tá a wà lórí òkè tọ́ta ni lọ yọ jẹ́bà tí mo fi kọ́ ọmọ ẹja kíká so ọwá ọwá gbà sàrò fún bó ṣe ń débi àsàrò tó ti sàrò tábàyì ìgbà kúò lára rẹ̀ ó padà ó fomijé wa o. He sat for himself, but he was unable to recover it. Somebody should praise and reserve. I wouldn't know what to call it. Ìgbà In the name of Jesus. Báyìí lolúwa Just praise the Lord. He's ọba sàmì. Ìgbà "Hey, hey." Ìgbà lè sọnù nípa àgbèrè. It can be lost through fornication. Dáfídì ti wà nínú ayé jíjẹ. David was enjoying his life. Ọjọ́ tó ti bá Báṣẹ́bà yá wùrà yá sùn. Ọjọ́ ló tún bẹ̀rẹ̀ wàhálà padà. Wàhálà yẹn ni Dáfídì bá dọjọ́ kú. Hmm, he know it's his own age. Bẹ́ẹ̀ ni sà. Yes sir. Ẹni tó fi ara rẹ̀ fún ayé jíjẹ. that gets his own. Ó kú nígbà tó wà láàyè. Tó bá ọba fẹ́ gbìyànjú tó ọba fẹ́ bọ́ lọ́wọ́ ogun gbà. If you want to be the battle of ògo rẹ̀ ṣe pàtàkì. You must know that is important. Wàá mọ̀ bí ó ṣe pa ògo mọ́. You know how to preserve your glory. Wàá wá sá fún ẹ̀ṣẹ̀ tó yá gbèrè from the sin of fornication. ó máa ń gba èrè lára èèyàn ni. he takes away people's profits. wo mẹ́sà ìgbádùn ìṣẹ́jú márùn-ún. five minutes èèyàn lè gbàwé ogún ọdún kọ́mọ kàmọ́. ẹgbẹ̀rún gbàwé ogún ọdún kọ́mọ kàmọ́. àwọn àgbàgbà wọ́n rí gbà sọ́wọ́ ògbódìdí máa fún ni wọ́n gbà. they were giving up not a whole. sani akapa. èmi ò mọ bí ó ti sọ àṣẹjáde sí ọ ó yẹ gbẹ ògbó ẹ pe àwọn ènìyàn wọlé láàárọ̀ yìí ẹ pa àbá máa wọnú àdúrà yìí ẹ pe àwọn èèyàn wọlé ẹ pe àwọn èèyàn wọlé mẹsẹ́ẹ̀lì kàpọ̀ oh, ẹnìkan sàmì ògo padà sára rẹ̀ ògo padà sára ògo padà sára so ìgbà èyàn bọ alágbèrè yọ sọgbà orí bọọdà yẹn ni àpótí ó ní ọ̀pá aládé. Hmm kò ní kú òlé Juda bọ̀dá Juda bí ọmọ ọwọ́ tó ń jáde lọ ó yà aláṣẹ́wó ọwọ́ kí aláṣẹ́wó how far yẹn ní fine wíbo ni bus stop wí tiẹ̀ yẹn níbi ni ó ní mo fẹ́ bus. yẹn ní màá gbògbó rẹ̀ ó ní kí ló go yẹn ní ọ̀pá tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ní ọ̀pá àdúrà àdúrà ní ọ̀pá kìrìsìtẹ́nì láti wọ́n lọ́rin ó ní kí ló dúkù amúre tọ́ ọ bá dé lẹ́gbẹ̀ẹ́ báyìí ó ní kí ló àmúre kí lè tún máa àmúre àmúre ní agbára ọlọ́run ó ní ẹlẹ́kẹta àgbèrè ọ̀pá rẹ̀ tọ́wà lọ́wọ́ rẹ̀ ó fún ọba sùn tán mm. nígbà ọba sùn tán ọgbà ni ọgbà gbogbo ẹ ọgbà gbogbo nǹkan ló ẹ tán ọwọ amẹran wa olóhùn ò lè gbà mọ lóhùn ti dàgbà lọ́wọ́ rẹ̀ lọ ọwọ àbí ọmọ Why she deliver a baby? Ó lóyún ọwá ní ẹ padà ó lẹ́nu tó The owner of this time is from my pregnancy. God said Judah. Because you forgot your staff in this man's house. Ten generations will pass by and no king will be among them. Ìran mẹ́wàá wá And it happened that way. The arrival of generation of lost glory. And you are struggling with that. Àánú dá ògo padà fún ọ ogun àkọ́kọ́ tó jà Júdà nìyẹn. that was the first battle he fought. má gbàgbé o. don't forget. sọ ma pé. you know. ara àwọn family Júdà náà. family of Judah. òun lọ fẹ́ panṣágàrà abu. mari ẹ̀ àgbà àgbà tí wàhálà ti ń bọ̀ o wọ́n tó wá kúrò níbẹ̀ yẹn wọ́n tó lọ wọnú ogun ẹ̀jẹ̀. the venture of the battle of blood. wàhálà yẹn ń lọ lọ́wọ́. the problem kept on going. ní elimeleki òun àti aya rẹ̀ maloni àti kiloni àti naomi wọ́n lọ ṣàtìpó ní moabu nígbà àwọn tó wọlé moabu àwọn náà tó lọ fẹ́yàwó nígbà àwọn tó máa mú obìnrin kú o wọ́n mú rúùtù kú o níbẹ̀ ẹ̀jẹ̀ abọ̀rìṣà ń bẹ lára rúùtù ìlú ìlú moabu ìlú ègbó ni ìlú tí ọlọ́run gégùn fún ni tó nígbà tí wọ́n dé padà agbára tí ń gba ìgbà lọ́wọ́ èèyàn ni wọ́n kọ́ nípa àṣẹ jáde ó ti ń bẹ lára rẹ tó ń gba ìgbà lọ́wọ́ rẹ ó lana dànù náà wọ́n gbé dé padà. wọ́n de brother. nígbà wọ́n kó wọn dé padà. wọ́n de kébà. wọ́n dé wọ́n fẹ́ yàwó. wọ́n wọ́kọ̀ fún rúùtù. rúùtù náà bí ọmọ. and she made babies. o náà bí ọmọ o. she gave birth to lẹ́yìn ìgbà tó bí ọmọ tán. after that. tó yẹ wọ́n wọ́n fẹ́ wọ́n fẹ́ bó àti ó bímọ fún. lẹ́yìn ìgbà òbí ọmọ tí wọ́n ń dàgbà lọ wájú. nígbà òdòrí dáfídì. dáfídì fẹ́ gba ìgbà rere padà. David was married for it. ìrìnàkẹ́ wá ni dáfídì kan and that was third generation. dáfídì wá gbàdúrà. David prayed. ó gbàdúrà. he prayed. ó gba ìgbà padà. he got it back. ọ̀pá aládé. the star of crown. tẹ́lẹ̀ ò ní kú o. that is why we don't have to ọ̀pá aládé gbà padà. he got it back. ṣùgbọ́n lọ́jọ́ kan. but one day. dáfídì náà tó bọ́ lé ẹ̀fẹ̀ àgbèrè. David fell into sin of fornication. ọwọ́ abusaku. he started weeping. olúwa ni màá pa ọ́ dànù. dáfídì wá ń David was crying. why he crying? he said lord. gbàmí lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀. from the guilt of blood. wá béèrè pé. he was asked. kílẹ̀ is the meaning of guilt of blood? tó ní kí n gbà ọ he said the guilt of blood. Tí mo ní kó gbà mí lọ́wọ́ rẹ̀. Ó ní pé bàbá ńlá wa. My forefather. Bàbá ńlá wa Júdà. Júdà. Ó náà bóbe sùn. He slept with a woman. Bàbá aládé fi sọnù. And he lost his star. Àwọn bàbá wa. Our forefathers. Àwọn náà tún jáde. They left. Wọ́n lọ lẹ̀ Moabu. They went to the city of Moab. Moabu ni wọ́n ti gbé wàhálà dé. And they encountered tribulation there. Don't forget. Bàbá bàbá wa. Our forefathers. Àgbèrè ló ṣe. He fornicated. Tó fi Báráàbù panṣágà. To sleep with help their doctrine. Níbi wàhálà ti ń dé tí ẹ̀sìn àgbèrè ti ń yẹ̀ sí ilé Júdà nìyẹn. And the sin of fornication kept on moving from there nígbà tó débì kan ó sunkún kíkorò ó rí ọ̀pá yẹn gbà ọ̀gá ire kan sọnù níran yín ó yẹ gba ire yẹn padà lọ́rùn pé ó náà mú jẹ. he was comfortable. orí ọba ṣe dalẹ̀. nígbà solomoni dé ó ọba ní jerusalemu ó ọba ní israeli wọn wá ní kílókù tó fẹ́ jẹ ó ní mo fẹ́ jẹ wọọkì ọlọ́run ni ò lè jẹ èmi lọ bá gbogbo àgbáyé ó ní no máa jẹ. Hmm ó wá ń bá àwọn ìlú kọ̀ọ̀kan ṣe meeting. he was now having a meeting with all countries. àwọn tó fún olóbìnrin tí ọ̀sán wo obìnrin wọ́n jẹ́ ìlú seven hundred. there were seven hundred countries. àwọn tí ọ̀fẹ́ fún olóbìnrin tọ́lọ́ ọ̀fẹ́ obìnrin lọ́dọ̀ wọn àwọn jẹ́ three hundred. they were three hundred in number. ìlú one thousand lọ́wọ́ tó fẹ́ jọba gbogbo àgbáyé so àwọn obì tí ń fún lọ́fẹ̀ẹ́ ni bíbélì ń pè lálẹ́ kéde pé yàn léèkì ìgbà tí wọ́n wà fọ́ ta lọ́jọ́ náà tó ti láìdé hmm. táwa tó lọ lọlé tó bá mọ lọ lódó táwọn sọ pé mo lọ lọ hmm. tó sọ pé tèmi tó lọ́mọ́nì náà yàbí kan so so àwọn tí wọn sanwó ni bíbélì pè lálẹ́ hmm. so kìí ṣe pé so ọwọ́ jẹ́ one thousand one thousand ọwọ́ lọ mú ààbù ibi tí ayé ìran wọn ti bàjẹ́ olùfẹ́fẹ́ obìnrin wọn làwọn fọ lóbìnrin olùmọ̀fẹ́ wọn ni tọ́ọ̀bà fẹ́ obìnrin ni ó fún wa ní ọ á gbé òrìṣà wa tẹ̀lé ọ oníkan gbé òrìṣà náà ọwọ́ akọ ilé tó kọjú sí chọ́ọ̀chì ọwọ́ agbé òrìṣà sínú ẹ̀ oníkan máa bọ òrìṣà ibi olúwa ti bínú sí solomoni náà yẹ ìgbà sọnù lọ́wọ́ sọ Solomoni olúwa sọ fún pé mo fa ìjọba ya kúrò lọ́wọ́ rẹ o so agbàjọba àfàyà àfàyà àfàyà o so lóòótọ́ Solomoni ní mental problem lọ́jọ́ alẹ́ ìgbà ọgbọ́dọ̀ sọnù májẹ̀mú tí ń fìgbà rẹ̀ sọ̀kù olúwa bà májẹ̀mú yẹn jẹ́ olúwa bà májẹ̀mú yẹn jẹ́ olúwa bà májẹ̀mú yẹn jẹ́ olúwa bà májẹ̀mú yẹn jẹ́ olúwa bà májẹ̀mú yẹn jẹ́ olúwa bá májẹ̀mú yẹn jẹ́ olúwa bá májẹ̀mú yẹn jẹ́ olúwa bá májẹ̀mú yẹn jẹ́ àìgbọràn júdà ìgbàlẹ̀ sọnù nípa ìgbọràn ẹlẹ́ẹ̀kẹta nìyẹn màrúwà kábàrú àmà èké yálì màrúwà kàbà ìgbàlẹ̀ sọnù lọ́wọ́ ògbéyàwó nípa àgbéyàwó ẹni ẹlòmíì lọ fẹ́ kì í ṣe ẹni ọyẹ ọfẹ́ wọ́n ti náà wọ́n fi fún ọ olóńgbò fẹ́ lábìbí láì béèrè lọ́wọ́ ọlọ́run gbogbo ìrìn àjò tó ń rí kó tó kó lé ní ọkọ̀ tó béèrè lọ́wọ́ ọlọ́run nígbò débẹ̀ tó le yìí nígbà yẹn lọ́wọ́ sọ pé ọwọ́ rẹ ni mo wà bá iwájú rẹ mo wà iwájú rẹ mo wà kó o tó déwájú rẹ tó o bí léèrè. Did you ask him? mo gbàdúrà gba ire rẹ padà. Yeah. Yeah gbá ire rẹ padà gbá ire rẹ padà gbá ire rẹ padà torí o béèrè lọ́wọ́ ọlọ́run samson fẹ́ fẹ́ yàwó ni kò béèrè lọ́wọ́ ọlọ́run olúwa sọ́dà o olúwa tí ọ̀dà o kò béèrè lọ́wọ́ ọlọ́run ègún ìdílé lè gba ìgbàlọ́ lọ́wọ́ èèyàn family goals competition season Jeremiah thirty five yẹn ọgbọ́n tí ọgbọ́n mm-hmm. eh, eh, eh, àwọn ọmọ iléeré kábù bàbá wa náà gbọ́dọ̀ jẹ tọdà a gbọ́dọ̀ wọṣọ tọdà a gbọ́dọ̀ gbélé tọdà à ń gbénú àgọ́ àti gbọràn ègún ìdílé nìyẹn màrúwá kàfàrúwà máa ìké yàlẹ àwọn ọmọ abinadabu àwọn ọmọ arekabu abinadabu bàbá wa sọ pé a gbọ́dọ̀ jẹ ntọ́ da bàbá ńlá wọn ló ló gba ìgbà lọ́wọ́ tàwọn gbogbo ègún léyìn lọ́wọ́ sẹ́bi ègún lọ́ba délẹ̀ kan gbogbo ègún léyìn tí ó gbà kó lò gbà rere bọ́ọ̀ bá sàmẹ́ iná gbẹ̀mẹ̀ náà iná gbẹ̀mí láàárọ̀ iná gbẹ̀mí láàárọ̀ iná gbẹ̀mí láàárọ̀ ìgbà lè sọnù nípa ìlàkàsí. If you are not talented, Olúwa sọ fún Elijah. Go to Elijah. Lọ yan Jéhù lọ́ba. Go and appoint Jéhù as a king. Jéhù bí kọ́ máa ta tẹ́tẹ́ lúdò káàkiri ìgboro. Gamble. Elijah wá Jéhù kò ní Jéhù. Elijah fi kú. And he died. Ó tún gbé òróró fẹ́ Elisa. He the anointing oil. Elisa náà wá Jéhù ọdún kìíní ọdún kejì ọdún kẹwàá ọdún méjìlá ọdún mẹ́tàlá. Thirteen years. Wọ́n á rí Jéhù o. They couldn't elija elisa wà fẹ́ kú olóńgbò ti bu nínú yàrá hmm. jéhu kan ta ludo fi jẹnẹra nítorí jẹnẹra gambling jẹnẹra orí pásítọ̀ ọlọsí ọmọ ìjọ ní ọjẹba ó mú kóòkìlé ó tún kóòkìlé ó tún wọlé ọmọ ìjọ kan ó tún jẹyán ó mú kóòkìlé ó tún wọlé ọmọ ìjọ kan dádì mori yín jó ebi jẹ bẹ wálé wájú ọdún ẹjẹ pandoya bẹẹ sẹ yín ká gbọgbàdúrà ó yẹ gbẹ ìgbà rẹ padà gbá ìgbà rẹ padà wo mẹ wa ó gbàdúrà láàárọ̀. now you pray this morning. ohun tí ọ̀tá gbà lọ. one time we have collected from you. olùlàfẹ́ gbà. we want to recover it. àṣẹ́lẹ̀ àkàpà yàmàkàbà. Hmm. tó wọ́n gbọ́dọ̀ ọjọ́ káàkiri káàkiri. you are just going around. wọ́n sọ ìgbà lọ. he lost it. ọjẹ ọjẹ ọjẹ níbí ọjẹ ńlọ ọjẹ níbí. Hmm. akàpè ni ẹlòtẹ́ ti bá ń dáná tán. ìyàwó ilé ní bá dáná tiẹ̀ wa. a ní oúnjẹ tíyàwó tèmi máa dáná kì í dùn lẹ́nu iyọ̀ ẹ̀ máa rí bákan bákan. àfikún máa jẹ́ ń jẹ ìyàwó ń yàwó kì í. pásítọ̀ ni o ọ̀nà títí máa jẹ lójúmọ́ tọ́nà mẹ́w wà. Jesus. Tọ́ bẹ́ẹ̀ ni sà. Àwọn alóúnjẹ aago méje wà, wọ́n ò ní dáàdi ti dé. Ẹ lọ má bọ̀ wọn wá. O ti lábọ́ nílé ọmọ ìjọ. Ah. Ah, ayé rí ò ní bàjẹ́. Yínká ò ríra rẹ báyìí. Ah. O lábọ́ nílé ọmọ ìjọ. Mo gbàdúrà. Ayé rí ò bàjẹ́. Orere tó sọnù. Olúwa dá Orere tó sọnù. Olúwa dá padà bọ̀. Orere tó sọnù. Olúwa dá padà bọ̀. Orere tó sọnù. Olúwa dá padà bọ̀. Orere tó sọnù. Olúwa dá padà bọ̀. Iṣẹ́ ni ìgbẹ́ ẹlòmíì tí wọ́n gbà lọ. What is some people saying that they collected? Hmm? Hmm lọ jẹ nílé ọmọ ìjọ. Ọlọ́run sì lè ọ lábọ o. bàbá jéhu jéhu he was busy gambling around. òróró ti bu ó ti fẹ́ bàjẹ́. the anointing was not so ready. eleza ti fẹ́ kú eleza was about to die. eleza wa ni ọmọ wa òróró kan bẹ̀ yín bu lọ gbé wá fún mi gba àwọn èdè bíi òróró hmm. ó ti bu kò tiẹ̀ jòróró mọ́ ó ní ọ̀gá tó òróró ní òróró ni <laughs> tẹ Samuel kejì orí kẹsẹ̀ ó ní máa gbé òróró yìí lọ máa lọ máa lọ máa lọ tọ́ ọba ti ń lọ wàá rí jéhu àti wà ní ìsìn ọdún mẹ́tàlá lèmi ti fi wá ọ̀gá mi náà wà fún ọdún mẹ́tàlá sí orí wọ́n wá kan jéhu nígbà tí wọ́n dí àmúrè tán bá jéhu níta lúdò lẹ́nu ọ̀nà mi lọ́mọ wòlíì bá ní jéhu wá mo ní sẹ́kàn jẹ́ fún ọ ó ní máa jí sẹ́ ayọ̀ para wa láyò ń bí oh, ayò lélẹ́yìí tọ́kọ lélẹ́ ah, ayò lọ́kàn yìí wọ́n wá gbé wọlé nígbà wọlé wọ́n ní olúwa fẹ́ fi ọjọba ó ní ìdòwòrò lé ọ lórí lójú ẹsẹ̀ tó rò ń di orí ẹ̀ agbára bọ́ọ̀lù bágbára ṣe bọ́ọ̀lù tán ó dìde lẹ̀ wọ́n ní bọ́ọ̀lù ọ̀nlọ ó ní mọ̀ fẹ́ jà wọ́n ní kí lọ́ọ̀tà lọ́ọ́ fẹ́ bọ́ọ̀lù ó ní jẹ́sẹ̀ ọba jáde lé ó dọ́dọ̀ jẹ́sẹ̀ jésébélì ní tìrú àbàmì tí fi yayé lẹ́nu ọ̀gá náwó tó sókè gbogbo ẹni tó ní agbára tó ti fi yayé rẹ̀ lẹ́nu àtọ̀hún àtagbára rẹ̀ iná ọlọ́run wọn dànù láàárọ̀. Ẹni tó ní agbára kan ti fi ń jọ lọ́wọ́ àti òun àtagbára ti ń lò iná run wọn dànù. Iná run wọn dànù. Iná run wọn dànù. Abàmì tìró mi. Ọjọ́ tó lé tìró yẹsẹ̀ lìjà. Bodidi jẹ́nẹ́rà méjọ jẹ́nẹ́rà. Àbábá ń tọ́ ara wọ́n ní bàbá ẹ̀ńtọ́ ni ó ní sọ olókojó ń rọ ni ojú ọ̀rọ̀ wọ́n bá ní èlíjà kí ló hmm. mú ọ ó ní I want to die ọlọ́run ní wá ìtọ́ fẹ́ kú ó ní à ah, èmi nìkan wòlíì tó kù ọlọ́run ní don't say that mo ní irinwó wòlíì tó kù nígbà lọ ó ní rárá o òun sáfẹ́ kú dandan ni o wọ́n ní kí ló dé ó ní kí ló dé Jezebel toró mọ̀ pé gbogbo tìrú àjí àgbáyé owó ẹ̀ lọ́wọ́ onídarí àjí àgbáyé nígbà o ṣùgbọ́n gba ajéhu gba òróró sórí àṣẹ tí Èlíjà ó fi borí rẹ̀ ń bẹ lọ́wọ́ Èlíjà àbájọ tó fi ní nípa ìfàmì òróró yẹn kí gbogbo àjàgà ọjà gbogbo àjàgà àwọn àjẹ́ ẹ̀rẹ́ àjàgà àwọn ògbóni àjàgà agbára kẹ́kẹ́ àjàgà ìdádúró ó jẹ́ lára rẹ. Ah.

méjì kílẹ̀ yín sí. you women what are you doing there. wọ́n làwọn ni wọ́n employ ìtàmọ́ létí òkun látàyédáyé. ìjẹ́ òun lémi ò ní ìdíkì gòkè wá sórí tó bí sí o. Ah, ẹ̀yin méjèèjì tẹ́ gba kọ́ńtrátì náà lẹ́ gba kọ́ńtrátì padà. ẹgbẹ́ látòkè ká ẹ sọ́ọ̀lẹ̀ ẹjẹ́ ọbọ̀ ọ̀nà pàápàá. òróró ti ń bẹ́ńbẹ́ òróró àṣẹ ni. mo sọ̀rọ̀ nípa àṣẹ olúwa àti májẹ̀mú ìfàmì olóyè lórí ìdè gbogbo alágbára tó yọ ọ lẹ́nu bọ́ọ̀ bá sàmì olúwa kọlù wọn láìdé wọ́n gbé àǹtí jésè. they carried her. bí ti ń sọ ọ́ lẹ̀ lọ́kọ̀ọ́kì. as they drop her down from hospital. kótó délẹ̀ ọ̀fọ́rímọ̀ òkúta ọ̀fọ́ yankanyankan hmm? hmm? ara ògiri lẹ̀ jẹ́ ta sí hmm? bójò ṣe rọ̀ báyìí ó wọ ẹ̀jẹ̀ rẹ̀ lọ ni. <laughs> ẹ wọ àwọ gbogbo ọdún tí jẹ́ù ti sọnù ìgbà season. you must not miss your season. o gbúdọ̀ sọgbà rẹ nù. there is time for everything. àsìkò ń bẹ fún wọn kan. ọ̀rẹ́ a máa gba ìgbà lọ́wọ́ ènìyàn. màrúwà kàfàrú jọ́sáfàtì àti ààbù ààbù fẹ́ kí jọ́sáfàtì ò kú. ọwọ́ anikọ́tẹ̀ ló ń lójú ogun ó ní ìwọ wọṣọ ọba jẹ́mi ọwọ́sọ ogun ààbù ní lọ jagun o ọwọ́ adọ́gbàdà sọ ọba wọ̀ pé ọba ni wọ́n fẹ́ pa kán lè bá pa jọ́sáfàtì ṣùgbọ́n gbà wọ́n dé ojú ogun wọ́n fún jọ́sáfàtì lẹ́mọ̀ọ́rùn ní o tilẹ̀ ó ní kalẹ̀ wá wọn ní ló sani wọn ní ààbò ni ó ní ẹgbẹ́ mọ́ pa mi mi èsì ààbò ni wọ́n nígbà tó ọ̀fẹ́ wọn pọ̀ wá ìtọ́ ọwọ́ sọ ọba ó ààbò ló gbà sọ rẹ̀ wọ̀ mí lọ́rùn sọ ààbò lójú ogun ṣùgbọ́n ẹnìkan tafà sínú afẹ́fẹ́ agbára kan control afẹ́fẹ́ ó sì bí ọfà lọ báàbù ó sì báàbù nìkan ọ̀rí a máa gba ìgbà bọ́ ọba fẹ́ lògbà ọgbọ́dọ̀ fura ọgbọ́dọ̀ gbé ìgbé ayé rẹ gbogbo ẹni tí ní àjò yín ọba ti gbogbo dání fún ọ ó ṣe é ṣe kó àfẹ́ẹ̀tì ìrìn àjò rẹ ọgbọ́dọ̀ dúró olúwa oh, tálẹ́nì yìí bó o ló ṣe jẹ́ wọ́n á sọ pé bẹ́ẹ̀ ni ìyẹn ṣe jẹ́ rè olúwa bọ̀ sọ̀rọ̀ kévàdáyà màkàvà lónìí today gbogbo tí ọ̀rẹ́ rẹ gbà lọ all your friends have collected from you tó fi manage ayé gbé ó yẹ gbà á agbègbè ẹlẹ́kẹjọ environment ẹ pariwo sa now shout aloud bẹ́ẹ̀ ẹ máa sọ pé ẹ̀mí mi mọ́. say holy spirit. gbogbo nkóhun tí ń di ayé mi mọ́. all that hinders my life. finá gbé jáde. use fire to send it out. dìde dìde dìde wa ọ̀rọ̀ yóò jókòó máa. you don't have to sit down ah, ti mo ti mo rò pé mo ti fún ọ bí ìdájú mélòó báwọn. ilẹ̀ ayọ̀ ọjọ́ ọmọ tiẹ̀ ti lọ gẹ̀. nkóhun tí ń di ayé mi mọ́. all gbé jáde. wàá máa mẹ́ra. you can mọ́. ohun tí ń di mi lọ́wọ́. iná gbé jáde. ọyọ́ yóò Baba. iná olúwa iná olúwa iná olúwa iná olúwa iná olúwa iná olúwa iná olúwa gbé jáde gbé jáde gbé jáde gbé jáde gbé jáde gbé jáde gbé jáde gbé jáde gbé jáde gbé jáde gbé jáde gbé jáde gbé jáde iná gbé jáde iná gbé jáde gbé jáde gbé jáde gbé jáde. Yeah! ẹ pariwo ẹ tún àdúrà yàgbà bomi o o ti ń di ẹnì kọ̀ọ̀kan lọ́wọ́ ń bẹ nínú ìrìn àjò má gbàgbé bí mo ṣe ń là á lẹ̀ lọ́kọ̀ọ̀kan ẹlòmíì àìgbọràn ni wọ́n fi ń di lọ́wọ́ o èmi lóluwa báyìí ni orin á nílò ìfẹ́ nínú ọkọ̀ mi lójú ọ̀nà o lè pèrè lọ́lọ́ mi fún báwọn ọkọ̀ ọlọ́kọ̀ mi lójú ọ̀nà ẹ pariwo sa to ẹlòmíì ìbínú ni o olófin ìgbà tiẹ̀ sọ́kù ó lọ lé ọkọ eléyìí ó bínú kókó mbẹ bọ́bá ní bọ́bá ní fiancé eléyìí yóò jà kó mbẹ àkáyàlí màrúwá kaba àdá yálí màrúwá kafa ya ma sálì kapa yóò jà kó mbẹ yóò jà kó mbẹ yóò jà kó mbẹ bọ́bá tuntun ní fiancé eléyìí ìmàkùn fada yálí màrúwá kaba èké yá màrúwá kaba ìnú maruwa káyálí yóò tó jà kó mbẹ yóò tó jà yóò tún bínú kò ń bí yóò bínú kò lọ yóò bínú kò ń bí mm. bó ṣe ń káàkiri káàkiri lọ títí kò fi lọ́kọ torí pé ti ń bẹ nínú ayé rẹ̀ ó mú kọ́ máa bínú ọkùnrin obìnrin mi bọ́ bá bọ́kùnrin rìn díẹ̀ á ló ti fún mi á ní kọ́ máa lọ jàre o ti ń dí òlọ́wọ́ nù á kọkùn eléyìí á fẹ́ eléyìí yẹ díẹ̀ obìnrin mi kò lọ lé ọkọ kó tó lọ́dún mẹ́ta á lọ́kùnrin yẹn ti fún mi á ní mi ọ̀ láìkè ẹ̀ láìkè ẹ̀ tẹ́lẹ̀ o ìmọ̀ tó jẹ́ kó yàrá àni ọmọ lọ o ti ń dí lọ́wọ́ nù ìgbà sí ni o o má gbàgbé o ìgbà ní ìgbìyànjú àyànmọ́ o ẹlòmíì fi sẹ́tọ̀ wà ọyọ kan promote yẹ títí tẹ́ fi sáàkì àwọn ọ̀gá tó fẹ́ràn rẹ̀ wọn promote yẹ ìgbà tó wá kọjá tán ọba mi tí ọmọ Joseph ìdè ó ti dé o ọba yẹn wá change ojú ẹ nìkan ó kẹ́ kí ni ń bẹ lára mi tí ń dì lọ́wọ́ jáde jáde oyoyo jáde.

sọ nípa àmì fún ọ. let me tell you bama. yíyà jẹ́ ìdílé bá fi àmì sí yàn la. fíjì tó fẹ́ aṣọ ìpamọ́ you. tọ́ba ni mo Stanley mọ̀ d'Amẹ́ríkà. you should run from his house to America. àmì tó bá kúrò lé ń bẹ lára rẹ̀ l'Amẹ́ríkà. the mark will still be on you when you to America so àmì yẹn ni àjẹ́ ìdílé fi handover rẹ̀ fàjẹ́ tí ń bẹ lágbègbè tó wà lamẹ́ríkà. the witches of his family used that mouth to hand over to those that are in America. ọjọ́ tí àjẹ́ ìdílé bá fẹ́ wá bẹ̀sẹ̀ wọn wò. when they want to visit their prey. wọ́n wá gbéra láti ilé. they will leave so, that. sọ́ọ̀mọ̀ pé ogun kì í báyàn struggle. you know bad luck struggle with you. ogun ìbáyàn jìyà. it's current struggle suffer. ìgbà téèyàn fẹ́ fọkànbalẹ̀ ní máa fẹ́ dìde. one source of peace of mind is when you wait for. gbogbo ogun tí ń dìde tí ń yọ ìfọkànbalẹ̀ rẹ lẹ́nu. every is waiting against oh, wọ́n á wá lọ sí agbègbè tí ń gbé ní America. they will go to where living in America. wọ́n á wá lọ rí àwọn àjẹ́ tí ń bẹ lágbègbè yẹn. they go and see witches that there. pé ọmọ wa ń bẹ níbí. our prayer wọ́n á pè ẹyẹ àjẹ́ bẹ̀ lọ. they will now ah. invite we meeting with they making noise there. o náà mọ̀ pé àwọn nǹkan kan wá dùgbò lọ́jọ́ yẹn. wọ́n wá ọmọ wa ń bẹ ní o. our child is here. ọmọ wa la wá bíbí. bí ìgbà tọ́lọ́pàá bá lọ àrẹ́ ẹ̀sìn èèyàn nílọrin. sọ́ọ̀mù pé yóò police station tó wà ní yóò pé that is how they process it rẹ̀ fún apádà ibi ọba bá sẹ́dẹ̀ wọn ò fi sẹ́ni lọ́wọ́ ìdí tẹ́lómìn fi tó ń pààrọ̀ ní lamẹ́ríkà tó fi ń gbé o lè torí àmì ń bẹ lára rẹ̀ ẹ̀jẹ̀ ó ké o ti ń bẹ lára rẹ̀ tí ọ̀já yé mi ó dìde jáde lára mi lára o ti ń bẹ lára rẹ̀ tí ò fún mi láyò jáde lára mi oyoyoyo ayemesebi eke payamada adadamaru aka payamasa jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde wọ́yá jáde wọ́yá jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde yẹn. pray. ti ń bẹ lára mi tí ọ̀tá fi mọ́nítọ̀ what is my body that makes my enemy to monitor me. ọwọ́ akínyín káàárọ̀ mi èwo ti bẹ ẹyẹ wa kí pásítọ̀. ìgbẹ́ wẹ̀ dá ti bí ní pásítọ̀. ẹyẹ bí ibo. o ti ọ̀tá fi mọ́nítọ̀. in the name of Jesus. ẹ máa sọ pé iná mú. fire consume it. iná gbé jáde lára mi. fire spend on my body. o ti bẹ lára mi. what is in my body. tọ́ta fi mọ́nítọ̀. that makes enemy to monitor me. iná gbé jáde. fire spend it out. you shake your body. ọya jáde lára mi. come out of my body. ọya jáde lára mi. ọya jáde lára mi. ọyọyọ. Got it. yo, yo, yo, yo, yo, yo. àdúrà yẹn. pray. ẹ gbé ọwọ́ méjèèjì. raise up your two hands. iná la ayé mi kọjá. fire pass through my life. yes. gbogbo ẹrù bọ̀dẹ̀ lára mi. every blood in my body. wọ́n yà bá iná jáde. come out by fire. come out by fire. yes. iná la ayé mi kọjá. fire pass through my life. gbogbo ẹrù ìbọ̀dẹ̀. every blood. nínú àgọ́ ara mi. in my body. bá iná jáde. come out by fire. bá iná jáde. come out by fire. bá iná jáde. bá iná jáde. adéyé ṣe ní kí inú ọdún láyé mi kọ́ ni ìwé ẹ̀rù ìbọn ni báyìí bá jáde ọjọ́jọ́jọ́jọ́jọ́jọ́ báyìí jáde báyìí jáde báyìí jáde báyìí jáde báyìí jáde báyìí jáde báyìí jáde báyìí jáde báyìí jáde báyìí jáde báyìí jáde báyìí jáde báyìí jáde báyìí jáde báyìí jáde báyìí jáde báyìí jáde báyìí jáde báyìí jáde báyìí náà jáde báyìí náà jáde lórúkọ jésù jáde lára mi jáde lára mi jésù. Àwọn nǹkan kan bẹ tó gbọ́dọ̀ separate ara rẹ pẹ̀lú. There are some things you must separate yourself from. Méjì ni Jacob kó dání mọ́kànlá ló fẹ́ gbàdúrà fún. Jacob was with twelve but he wanted to pray for eleven. Bẹ́ẹ̀ni ó ṣépè fún Rúbẹ́nì. He caused Rúbẹ́n. Méjìlá ni Jésù kó dání mọ́kànlá ló fẹ́ gbàdúrà fún. Jesus was with twelve but he wanted to bless eleven. Oṣù kọkànlá eleven eleven lọ wà yìí. This eleven eleven. Owó tó ọba fẹ́ kọ́ ọba fẹ́ ọbọ̀ rìn. What you don't want to follow your journey. Ọgbọ́dọ̀ lè kó kú o. You must cast it out. Káwọn bá jẹ́ èèyàn ọmọ ká oṣù ẹ́. Oṣù àṣeyọrí. You must be successful tọ́ ọdún eleven eleven náà ni ọlọ́run yọ̀ǹda alẹ́ fún ọ ah. last month náà lọ gba mọ́tò àbẹ́ ẹ̀rọ ló ń bá ọ lé ah, lórí ọ̀rọ̀ láìdé yìí náà. <laughs> mọ́kànlá mọ́kànlá mọ́kàn. ilà tó ilà tún kọ náà mọ́kànlá mọ́kànlá anniversary. ẹnìkan ni ó pe yes anniversary ni kí ni láàrin. tribal mark anniversary. ah ẹ̀ẹ́dẹ́ ìwé ẹrù ibodè kí ló ń ṣe lára ọjà jábọ́ rẹ̀ máa mìíràn ọjà jábọ́ rẹ̀ máa mìíràn ọjà jábọ́ rẹ̀ máa mìíràn ọjà jábọ́ rẹ̀ ojojojojo. Ele é meu Come on oya jábọ́ oya jábọ́ rẹ̀ oya jábọ́ rẹ̀ oya jábọ́ rẹ̀ oya jábọ́ rẹ̀ oya.

double, double, double, double, double. ẹnìkan ni kọ́ pariwo. somebody you shout. ẹ pe Jésù. call the name of Jesus. olúwa láàárọ̀. all of this morning. já mi gbà. I thank you. lọ́wọ́ agbára tí ń fọjọ́ orí mi. from the power that is working my head. mà ṣe é yá yàmáyà mà sálì dáyà. lọ́wọ́ agbára. from the power. tó ń fọjọ́ orí mi. that is working my head. olúwa já mi gbà. all deliver me. deliver me. já mi gbà. deliver me. bàbá. já mi gbà. deliver me. já mi gbà. deliver me. ó jẹ́ ọjọ́. Gbogbo ọdún ọdún ọdún bàbá dábẹ́gbà dábẹ́gbà dábẹ́gbà dábẹ́gbà dábẹ́gbà dábẹ́gbà olùwà dábẹ́gbà olùwà dábẹ́gbà olùwà dábẹ́gbà olùwà olúwa dámìgbà olúwa dámìgbà olúwa dámìgbà olúwa dámìgbà olúwa dámìgbà olúwa dámìgbà ẹni tó rí mi tó fẹ́ pàkà dáradára ẹni tó rí mi tó fẹ́ pàkà dáradára bójí lówùrọ̀ òun àtẹkọ́lájí bó bá sáré mi kò ní bọ́ nínú ìṣòro ẹni tó rí mi tó fẹ́ pátá dáradá. Masalia kapa. In the name of Jesus. E maseli kapa. Ẹni tó rí mi tó fẹ́ pátá kàfá yálé àdàlẹ́ àkàbàrú àmàdà ọwọ́ rẹ̀ méjì méjì ètùtù èké yá àdàlẹ́ àmà àkàbàrú àdàlẹ́ èké yá mà sànà yálé kàfá wò. èkèrú èkéke yá àlẹ́ àkàbàdà yá mà àkàbàrú àmàdà àlẹ́ àkàbà ọlọ́run babalọ́lá o agége ìyá àdàlẹ́ àkàbàrú àmàdà àlẹ́ ìyá àdàlẹ́ àkàbà. adìẹ dé o. nínà máa kẹyà dàlẹ́ àkàfà àdàyà máa wá kàfà àdàlẹ́ kékeré yà o. kékeré yé kèrú àmàdà yà kàfà àdàyà ní kèrú àmàdà. ẹni tí òwò tọjọ́ orí mi. God does not consider my age. ẹni tí òwò ti làágùn mi. He doesn't pity my sweat. tó fi ọjọ́ orí mi sòfò. That is wasting my age. Olúwa kọlù wọn lọ́sàn-án. ẹni tí òwò ti làágùn mi lórí ọmọ. tó fọjọ́ orí ọmọ mi sòfò. Bàbá mi o ẹ kọlù wọn. ọjọ́ orí mi.

Repeat the prayer. Lord, fight for me this morning. Don't think about who pinch me. Whoever that is wasting my age. Lord, smite them. Don't think about who pinch me. Who is wasting my age. Lord, smite them. Oh, yo, yo, yo. Ah! I never máa ka olúwàdà èdúró gẹgẹdà kọlù wọn ẹ kọlù wọn ẹ kọlù wọn ẹ kọlù wọn ẹ kọlù wọn ẹ kọlù wọn ẹ kọlù wọn ẹ kọlù wọn ẹ kọlù wọn. sound. gbogbo ìgbà rere mi tí ọ̀tá gbà lọ. how many goals is the man wey ọ̀pẹ̀rẹ̀ jẹ. olúwa dá padà. go now restore it every good season of mine yes restore my season restore my season restore my season the good season you take away God will restore it God will restore it. Anamọ ẹnẹ mi ojú òkè olúwa lákàtà ìdílé mi ṣe ìyà láì gbà mí padà láì gbà mí padà láì gbà mí padà láì gbà mí padà. bàbá ìgbà mi látàgbà ìgbà. mi padà ó. Ra ayé mi padà. Ra ìgbà mi padà ó. Olùràpadà tó lágbára. So ti rẹ́dì. Are you ready? Kèé ṣe bí Olúwa ti fẹ́ kọ́ ọmọ lónìí kọ́ wà ní kó àgàn. God, it is not gospel for you to be barren. It is not gospel for you to be embarking again with tears. It is not gospel for you to be a slave. Ẹnìkan Somebody bought something. Ìmáàkà yá màrú àdá yá màkàbà. Èké yà màrú àkàbà. Èké Yes Lord. Láì gbà mí padà ó. Láyé mi padà. Láì gbà mí say. Olúwa ra ìgbà rẹ padà. Enemeseli kapa. Abba Father. Gbogbo ìgbà rere tí ọ̀tá gbà mọ́. In the name of Jesus. Ẹnìkan kọ́ sàmì. Somebody say amen. Olúwa ra ìgbà rẹ padà. Amen ìgbà ìrànlọ́wọ́ tí wọ́n gbà lọ. In the name of Jesus. ẹ gbọ́rọ̀ olúwa. Yes. olúwa ra ìgbà rẹ padà. ìgbà ayọ̀ tí wọ́n gbà lọ nínú ìdílé yìí tílé yìí fi ń dàrú olúwa dá ìgbà rere fún mi ọ̀gá o ti rí sẹ́tọ̀ o ti ṣe dáadáa rí kó tó di o tó ń wá sẹ́ẹ̀kì ah. báyìí lọ́lúwa sọ olúwa ra ìgbà padà olúwa ra ìgbà padà olúwa ra ìgbà padà ìgbà ọmọ rẹ tí wọ́n gbà lọ tọ́mọ tí ń fún ọ lọ́wọ́ fi wá dọ́mọ tí ń pàtẹ́wọ́ ah! tí ń sọ pé kò sí mo gbàdúrà olúwa dá ìgbà padà olúwa dá ìgbà padà olúwa dá ìgbà rere padà ó yá gba ẹ̀tọ́ rẹ gbẹ yanu rẹ gbẹ ẹ̀tọ́ rẹ gbẹ yanu rẹ gbẹ ìrànlọ́wọ́ gbẹ ìrànlọ́wọ́ gbẹ ìrànlọ́wọ́ gbẹ ìrànlọ́wọ́ gbẹ ìrànlọ́wọ́ gbẹ ìrànlọ́wọ́ gbẹ ìrànlọ́wọ́ gbẹ ìrànlọ́wọ́ gbẹ ìrànlọ́wọ́ gbẹ ìrànlọ́wọ́ lọ ṣe rere gbẹ ìrànlọ́wọ́ lọ ṣe rere gbẹ ìrànlọ́wọ́ lọ ṣe rere gbẹ ìrànlọ́wọ́ lọ ṣe rere áńgẹ́lì ìyanu ẹni ọwọ́ yẹn sókè raise up your hands ẹ yà mí lẹ́nu surprise me angel miracle. ìyanu lórúkọ rẹ̀ Jésù wá yà mí lẹ́nu ayérayé o wá. òun lè rí sẹ́. Wá mo lè rí sẹ́. Kì í lè rí mi, má falẹ̀ mọ́ òun. Gbé ọwọ́ yẹn sókè. Raise up your hand. Ọlọ́run ìyanu. God of miracle. Ẹ yà mí lẹ́nu. Surprise me. Ẹ yà mí lẹ́nu. Surprise me. Mo fẹ́ yanu. I need miracle. Ẹ yà mí lẹ́nu. Surprise me. Mo fẹ́ yanu. I need miracle. Ẹ yà mí lẹ́nu. Surprise me. Ọyọ́yọ́yọ́. Hey! Baba Baba Baba fún gbogbo ènìyàn. I bless every one of you. Ọlọ́run àwọn àpòstẹ́lì mo pè God of the apostle I call on him. Ìyanu tí ó fi òpin sí embarrassment. Miracle that put an end to embarrassment. Lórúkọ Jésù. In the name of Jesus. Ó dìde fún Ọlọ́run. Èdú èkè yá màsálìdà. Abba Father. Ekeya maselia kaba. Yes, Lord. Adeye meselu geruada. In the name of Jesus. Egegeya alima kabarua. Oh, yes. Adeye mesedeye kerua. Yes. Adelumeke baruama. Olúwa o. Akeye masalida yakapa. In the name of Jesus. Ìyanu tí ó fi òpin sí ẹ̀gẹ́. Miracle that put an end to your reproach. Somebody say amen. Ó wọnú ayé. Hey. Hey. Hey ìyanu tí ó la ọ̀nà fún ọ. miracle na open your way. níbi tí ayé ti ní òsán. where they say there is no báyìí lọ́lúwẹ́ sọ. God says the Lord. ó wọnú ayé. ene mekeru ada. yes. Adeye mesedeye. Yes. Egegeru gedukeya. Yes. Adali makava. In the name of Jesus. Eduya makavarua. Oh, yes, Edali keru masada. Yes. Adeye meru ekeba ìyanu tí ó la ọ̀nà fún ọ ta ló sàmì ó dìde fún ayé áńgẹ́lì tí ń jẹ́ ìyanu ó wọnú ayé rẹ lọ.

yà ọ́ lẹ́nu ọwọ́ olúwa yà ọ́ lẹ́nu ọwọ́ olúwa yà ọ́ lẹ́nu ọwọ́ olúwa yà ọ́ lẹ́nu ọwọ́ olúwa yà ọ́ lẹ́nu ọwọ́ olúwa yà ọ́ lẹ́nu ọwọ́ olúwa yà ọ́ lẹ́nu ọwọ́ olúwa yà ọ́ lẹ́nu ọwọ́ olúwa yà ọ́ lẹ́nu ọwọ́ olúwa yà ọ́ lẹ́nu gba ìrànlọ́wọ́ gba ojú rere gba ìrànlọ́wọ́ gba ojú rere gba àánú ìjáde lọ rẹ lónìí ó máa rí àánú gbà mo gbàdúrà ó máa rí àánú. O máa rí àánú gbà ó máa rí àánú gbà ó máa rí àánú gbà ó yá gba ẹ̀tọ́ rẹ gbogbo ire rẹ tó ti há ó yá gba ire rẹ ẹ̀tọ́ rẹ tó bọ́ há ó yá gba ẹ̀tọ́ rẹ gba ẹ̀tọ́ rẹ gbogbo ọ̀nà tó dí ó là padà ọ̀nà tó dí là padà ọ̀gá ọ̀nà rẹ là ọ̀nà rẹ là. ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ ọ̀nà rẹ̀ ọ̀sẹ̀ yìí máa pé ọ wàá gba ire lọ́sẹ̀ wàá gba ìyanu lọ́sẹ̀ ọkàn rí gbogbo ẹ̀yin tẹ́ lóyún sínú ẹ̀ ní bóyún ẹ ní bí àbíkú ibi ò ní bá yín ẹ̀yin tẹ́ ń retí lẹ́tà ayọ̀ ọyẹ́ ẹgbà lọ́sẹ̀ yìí ọyẹ́ ẹgbà lọ́sẹ̀ yìí ọyẹ́ lọ́sẹ̀ yìí ọyẹ́ ayé rẹ kó láyọ̀ ayé rẹ kó láyọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ẹjọ́ ọ̀run tú ẹjọ́ ká akọ́pẹ́ gbogbo ìjọba ẹjọ́ níwájú ẹ olúwa tú ká bíbélì pé àánú ń ṣògo lórí ìdájọ́ olúwa tú ẹjọ́ ká ayé rẹ dìde ẹ̀rí rẹ dé ẹ̀rí rẹ dé ẹ̀rí rẹ̀ dé ẹ̀rí rẹ̀ dé ẹ̀yin tẹ́ ẹ ní àìsàn stroke la òróró yín pé ọjọ́ mẹ́sàn-án ọwọ́ àlàáfíà kó bà yín ọwọ́ àlàáfíà kó bà lé yín ọwọ́ àlàáfíà kó bà lé yín ẹ̀jẹ̀ Jésù ó la àgọ́ ara yín kọjá ẹ̀jẹ̀ Jésù la àgọ́ yín kọjá ọwọ́ àlàáfíà bà lé yín ẹ gba àlàáfíà ẹ gba àlàáfíà ẹ gba àlàáfíà ẹ gba àlàáfíà ẹ gba àlàáfíà ẹ gba àlàáfíà ẹ gba àlàáfíà ẹ gba àlàáfíà ẹ gba àlàáfíà ẹ gba àlàáfíà ẹ gba àlàáfíà ẹ gba àlàáfíà ó dìde ìsara yín kó gbàgbára egungun yín gbàgbára ẹran ara yín gbàgbára ohùn yín gbàgbára ahọ́n yín gbàgbára ẹsẹ̀ yín gbàgbára ọwọ́ yín gbàgbára ẹ̀dì alágbára bẹ́ẹ̀ ni kò rí ògo forúkọ Olúwa gbogbo ẹ̀yin tí ọ̀run ń lò láti pàṣẹ pẹ̀lú programu ẹ̀ gbẹ̀yìn tí Ọlọ́run ń lò lọ́nà kan lọ́nà mi ẹ̀ ní sáláìní ẹ̀ ní sáláìní ọ̀dá ire ò dá yín ẹ̀ ní wàhánù tì ẹ̀ ẹ ayé gbà ẹ tayọ ẹ serere àdúrà yín gbà ẹ ní ẹ̀rí àdúrà yín gbà ẹ ní ẹ̀rí àdúrà yín gbà ẹ ní ẹ̀rí àdúrà yín gbà bẹ́ẹ̀ ni yóò rí ògo forúkọ olúwa pé nọ́mbà yìí zero eight zero five zero two seven five seven seven nine oh eight two fifty twenty seven fifty seven seventy nine ẹ̀yin ti ẹ̀ ń wá ọmọ tí ẹ̀ mú òróró lánàá òróró tó kù lọ́wọ́ yín ẹ̀ máa mú ní ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ kọ́fà kékeré kan lẹ́ẹ̀ma mu lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ẹ dẹ̀ máa fi ìka kan ẹ máa fi kàrin orí yín ẹ wàá máa sọ pé ọlẹ náà mi gba ọmọ dúró ọlọ́run pé òun ti dáhùn àdúà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ènìyàn kan nínú àwọn tí ń wá ọmọ yẹn mm. lánàá ṣùgbọ́n olúwa ní kí n ṣèkìlọ̀ pé àwọn kan bẹ nínú wọn tó yẹ pé wọ́n ọjà o nípa ìjà sí ni wọ́n fẹ́ fi sọ tọ́lọ̀ ń ṣe fún wọn nu o mm. olúwa wá ní kí n kì wọ́n ń lọ kí wọ́n ṣọ́ra fún ìjà pé torí ìjà ń bẹ níwájú wọn kán má bàa sọ tó ń ti ṣe fún wọn kán má bàa fọwọ́ ara wọn sọ ọ̀nà padà o pé olúwa ní kí n kìlọ̀ nínú àwọn tí ń wọ́mọ yẹn pé àwọn kan bẹ nú wọn tó múra láti jà pé kán ṣọ́ra wọn kí wọ́n má bàa sọ tó ń ṣe fún wọn nù àdúrà rẹ tó ti gbà kò ní ní dènà o kò ní ní dènà o kò ní ní dènà o kò ní ní dènà o kò ní ní dènà o kò ní ní dènà o àdúrà rẹ tó gbà kò ní ní dènà o àdúrà rẹ tó gbà kò ní ní dènà o àdúrà rẹ tó gbà kò ní ní dènà o àdúrà rẹ tó gbà kò ní ní dènà o ẹnìkan bẹ nínú yín tí wọ́n gbé nǹkan dúdú fún tí wọ́n ní kó máa mú tí mú nínú ìkùkù olúwa ní pé kó má bàa fi ọwọ́ ara rẹ̀ bá tó ń ṣe fún jẹ́ kó lọ fọ́ mọ́lẹ̀ jẹ́jẹ́ o pé bọ́bá wa jẹ́ pé tó fẹ́ mu nìyẹn ó ṣeé ṣe kó wà nbẹ lọ́pọ̀ ọdún kọ́mọ́lùú ó wà nbẹ lọ́pọ̀ ọdún kọ́dà bí ìgbà tí ó lù ú pé kó lọ fúnra rẹ̀ ní kó lọ dànù fúnra rẹ̀ ní kó lọ dànù yẹn lọ bẹ́ẹ̀ ẹnìkan bẹ tó ní ṣọ́ọ̀bù tí wọ́n fún ní nǹkan wọ́n ní kó máa fi fọ ojú tó bá ti dé ṣọ́ọ̀bù wọ́n gbé fún bí ọṣẹ sínú ìkòkò ó lò ní ṣọ́ọ̀bù ẹ̀ látìgbà tí ti ń tajà kò ní àkójọ kankan ọlọ́run wípé gbogbo tó yẹ kó jẹ́ àkójọ fún ó ní òkùnkùn gbà lọ́wọ́ rẹ̀ pé ká má bàa padà sọ́dí kòròfo ohun tí wọ́n gbé fún kọ́ máa lò kọ́ lọ gbé jùlọ kọ́ má bàa sọra rẹ̀ sí oko kò yé mi mọ́ mo gbàdúrà àdúrà rẹ tó gbà kò ní ní dènà o àdúrà rẹ tó gbà kò ní ní o ọmọbìnrin tó fẹ́ lé ọkọ yìí má kó bẹ́ẹ̀ o mọ kú òǹbẹ o don't park out don't live there ó lé ní o it is difficult yọ ọrọ padà o ó ń padà bọ̀ wàárọ̀ o yes ó ti gba ninety five percent o márùn tó kù forí ti ọ padà rẹ́rìn bẹ́ẹ̀ o mọ kú òní bẹ́ẹ̀ o ò ní sọ bùjókòó nù pé nọ́mbà yìí zero eight zero five zero two seven five seven seven nine oh eight oh fifty twenty seven fifty seven seventy nine oh eight oh fifty twenty seven fifty seven seventy nine tọ́ ọ bá ń pè tí ì bá gbé bóyá mo wà nú àdúrà ni má ṣe pé o má wọrí àdúrà rẹ ọgbà ẹni kò ti lẹ́rìí ni ó ní ẹ̀rí gbogbo ń tọ́ ń là kọjá ẹ̀rí ló máa yọrí sí tó yín ò ní kó fóun múlẹ̀ tàbí kó ṣe pé mo lè wà nínú àdúrà ṣùgbọ́n tí mi ò bá sí nínú àdúrà kò sí kọ́ọ̀lù tí mi ò kí ń gbé o ẹlòmíì ọ̀sán pé you don't want to pick my eh, call kò sí kọ́ọ̀lù tí mo mọ̀ ọ̀sẹ́ni tí mi ì gbé kọ́ọ̀lù lórúkọ jésù àdúrà rẹ gbà àdúrà rẹ tó ti gbà kò ní ní dènà mo bẹ̀ ọ́ má bá yàn jà àlàáfíà ni o a pàdé láago méjìlá rẹ òní ni night of deliverance mú èso mẹ́ta rẹ gbé oyin rẹ àti òróró rẹ àti bottle water rẹ ní alẹ́ òní ẹ̀yin tí ẹ wà lágbègbè ẹ wọ́n pé ìbàdàn lọ́wọ́ àbẹ́kò ló ti ń bọ̀ aago kan lábẹ̀rẹ̀ lálẹ́ òní tó a parí láago three thirty ni a parí láago mẹ́ta àbọ̀ a parí láago mẹ́ta àbọ̀ yóò dáa fún ọ á parí láago mẹ́ta àbọ̀ bàbá wa pẹ́ jù bíi five minutes to four á sórí ọ̀fẹ́ ah! ìjọba lọ pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run àdúrà yọ gbà àá lè máa gbàdúrà báyìí lọ́kọ̀tọ̀ tó máa yọ lẹ́nu mọ́ àdúrà yọ gbà pátápátá ẹ̀ five minutes to four. bẹ́ẹ̀ ni wákàtí mẹ́ta náà ò tí ì pọ̀ ju ní sóòru tó ìwọ náà tiẹ̀ fi mọ́jú gbogbo èèyàn kan ní ọmọ falala bíi láìdé tó àdúrà rẹ tó ti gbà kò ní ní dènà mo kí gbogbo yín ẹ jèrè ọlọ́run ẹ jèrè àdúrà ẹ jèrè ọlọ́run ẹ jèrè àdúrà ẹ jèrè ọlọ́run ẹ jèrè àdúrà bẹ́ẹ̀ tí ń jáde ẹ bá àánú pàdé ìrànlọ́wọ́ gbogbo yóò dìde fún yín ẹ ní ẹ̀rí ọ̀tá ò ní rí yín mú bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa aleluya méje ọyọyọyọyọyọyọyọyọyọyọ. Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah. Hallelujah.